náà àdéhìí alákọ̀ọ́kọ́ tí a kọ́ kà ní báàbù sọ láti ó ní àdéhìí àbí amúrú àṣẹ ìbàlẹ̀ àdéhìí wá máa pé ní عن أبي عمرو الشيباني واسمه سعد بن إياد حدثني صاحب أبي الدار فأشار بيده إلى دار عبد الله بن مسعود قال سألت رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله عز وجل قال الصلاة على وقتها قلت ثم أي قال بر الوالدين قلت ثم أي قال الجهاد في سبيل الله قال حدثني بهن رسول الله صلى الله عليه وسلم فلو استجدته لزادني فلو استزدته لزادني حديث من حديث على فقه pẹ́pẹ́ tí a bá fẹ́ fún ní báàbù mi ní sísọ̀rọ̀ pa tó ní ṣe pẹ̀lú àsìkò irun. Abu Amuri àṣà ìbánilógbà wa. Fọ́kọ̀ ilé sáàdù ìyá kọ́l ó ní àjẹ́fà ní O áàbì ìdáàrù. Ó ní ẹni tó nílé yìí ló sọ̀rọ̀ yìí fún mi. Ẹni tó mi.

ìyẹn pé ó mẹ́rin tó bá fowó tó máa lé rẹ̀ ibi tó dá lójú dé. قال أنا عبد الله بن مسعود وصبايكني سألت رسول الله صلى الله عليه وسلم وبيونيشي الله أنبي محمد صلى الله عليه وسلم كني بيري توبي قل أي الأعمال أحب إلى الله عز وجل èwo níṣẹ́ tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí jùlọ èwo níṣẹ́ tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí jùlọ kọ́ọ̀lù ọlámẹ́bí dẹ́wọ̀n ló ń pé as-salatu ala waqtiha káàkiri lásìkò ẹ̀ Abdullahi bin Mas'ud ọba mọ́ lórí eléyìí ó ní kúrùtù tó bá tún sọ fáre pé túmọ̀ ayì èwo tún ní o inú iṣẹ́ tọ́lọ̀ tún nífẹ̀ẹ́ sí jù kọ́lá bí ròdì wá lìdẹ́ yìí pé ká ṣe dáadáa sí àwọn òbí méjèèjì kóńtù mo tún lọ pé túmọ̀ ayì túmọ̀ ayì èwo ló tún lọ́lá jù kọ́lá jihadu fi sabilillah anábìrin ká jagun sí ojú ọ̀nà tọ́lọ̀ tọ́m abdullahi bin masoud wa sọ wáyé pé ní haddathani bihinna rasulullah sallallahu alayhi wa sallam àwọn ọ̀rọ̀ tí mo sọ yìí ànábì ló sọ fún mi wàlá ìsàdátùrù làfáàdàní káyí pé kò tó béèrè kó tà fún mi wàlá ìfàfàtùhù àpọ̀n ìfàfàtùhù làbáàdàní tí wọ́n tún ní ń béèrè nǹkan mí lálẹ́kọ́ lọ́bẹ̀ àbẹ́bí ó ti sọ fún mi gbogbo bá bẹ lórí mẹ́ta yìí náà àwọn àlàyé tí ó pọ̀ ló wà lórí àdéhìsì yìí ní nǹkan tá a rí àkọ́kọ́ ni pé àwọn sọ̀hábà kò lè sọ̀rọ̀ nípa ojú kòkòrò tí wọ́n ní wọn a máa lọ bá níbi àbùkánbà sọ̀tọ́lá láti béèrè ọ̀rọ̀ ẹ̀sìn wọn. torí pé nínú ọ̀nà kẹta fi máa ń kọ́ ìmọ̀ náà ká máa béèrè láti wọ́n nínú alukur'an ọ̀rọ̀ ni máa béèrè náà béèrè lọ́wọ́ àná wọ́n bí ẹ báyìí. Ari yẹ alunaka anil anfaani wọ́n bí ń pa nǹkan ogun gbọ́ láti ṣe yẹ̀sàlúnẹ́kà ánìl àhílà wọ́n bí ń pa oṣù ilé tó sù tí máa lé sánmà oṣù tí láà fi ṣe yẹ̀sàlúnẹ́kà ánìl yàtàmá wọ́n bí ń pa alìyàtàmá owó orúkàn gbọ́ láti mójútó wọn yasalunaka ani saati ayyana mursa wọn bẹ pa alikiyama ìgbà wọn ni ó ṣẹlẹ̀ ìgbàmí ọlọ́run gbé wá wa fatiwa yasaftunaka filikalala wọn bẹ pa alikalala ìlànà kan ní nínú ogún pépé wọn a máa bí anábàmùdà sọlá léèrè ọ̀rọ̀ ìsìbéèrè yìí ara ọ̀nà tí èèyàn fi ń kọ́ mẹ́sì ni ẹ̀rí pé ọjọ́ tí Jibril alayhi salam tó wá bá nílùú wa Muhammad sallallahu alayhi wa ala alihi wa sallam tó wá bá tó wọ́n wá nínú hadithi Umar bin Khattab ẹ̀rí pé gbogbo ẹ̀kọ́ tó wáyé jọ́nà ìbéèrè sí dáhùn yìí Jibril ń béèrè ànábì ń dáhùn nígbẹ̀yìn àdìsí àlejò padà ń sọ fún mi pé jìbìrì ló wà ó àbá jìbìrì jìbìrì ìlú ló wà ó àtàkùn yóò àlémùkùn dìínàkùn ó wá láti wá kọ́ yín ní ẹ̀sìn yín ìkọ́yè lẹ́sìn jẹ́wọ́ ọ̀nà kí ló gbà wá ọ̀nà ni. léèbí apẹ́ nínú ọ̀nà tá a fi máa ń tún kọ́ mẹ́sìn ni ká máa béèrè ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ ọlọ́ni wá sàlù àlà fásàlù àlà zikir nkùnkùn láta àlàmùn ẹbí àwọn àlà zikir àwọn ọlọ́ni pẹ̀lẹ́ àlà zikir àwọn tí wọ́n ní máa ń pa nǹkan sẹ́yìn ọ̀bá náà. eléyìí nínú ẹ̀kọ́ tá a rí kọ́ lọ́dọ̀ sọ̀hábà ni ìbéèrè wọn oríṣiríṣi wa ni a béèrè àwọn nǹkan dáadáa iṣẹ́ ọlọ́lọ́ nífẹ̀ẹ́ sí jùlọ gẹ́gẹ́ bí Abdullahi bin Mas'ud kó ṣe béèrè àti Mu'az bin Jabal náà kó náà béèrè lọ́wọ́ alẹ́wà ọ̀sánlá pé fún mi nírò àwọn nǹkan tó jẹ́ kí wà àlùjánnà tó yẹ kí ìyọnu ọlọ́run anabi fúnlẹ̀ ní pé làkọ́dí sàáltà àzíní nǹkan lálọ́ béèrè yóò innahu yasirun ala man yassara Allahu alayhi ṣùgbọ́n rọrùn fẹ́ ń ti ní ìrọ̀rùn fún kí ni wàá sí náà débẹ̀ jẹ́mọ́ wàá béèrè nǹkan tí ó fa oríire fún un. káma lọ bá wọn àfa láti mọ béèrè tó dání. bákan náà nínú àwọn tí a tó kọ́ ni pé wọn àwọn béèrè kejì náà ìdí ò kálí bá àmọ́ ká jìnà sí. لو حديث حذيفة بن يمان رضي الله عنه قل كان الناس يسألون رسول الله صلى الله عليه وسلم عن الخير أو يما وان با با نبي أما بيري كدا دا لو ريرو تا كانوا حديثي شو لو دي تسجو انتم عادنا صابو شو لو يبي والو جنة wọ́n ní irú nǹkan bí àwọn yẹn máa ń bi ànábì lọ́pọ̀lọpọ̀ ọgbà wàkúntù as'aluhu àníṣàr ṣùgbọ́n ní nǹkan aburú ni mo ń béèrè lọ́wọ́ ànábì ànábì kìtìrì fìtílẹ̀ tí ó ṣẹlẹ̀ kí ni nǹkan aburú tó lè múyàn rí ìbínú ọlọ́run kí ló tó ń fi bèrè ẹ̀ màkà fatal ayọ̀dẹ̀rẹ̀ o òun bèè kí ni bá a mọ kí nǹkan aburú yìí tó ṣẹlẹ̀ sí mi àti tó dáná ni pé ká ní aláwọn afá wa káwọn bèrè pé kí ni jẹ́ súnà ṣẹ́gbẹ́ òsì kí ni tẹ́láàtò ní bídíà ẹ̀fẹ́ nǹkan tí ò dánú ṣé kálíbà ṣe bídíà ni kálíbà sáfù ètò dáre a máa ń béèrè ẹ̀kọ́ ẹ̀sìn ní káwa náà lè bá a mọ̀ ọ́n àrè ojú ń tì mí láti béèrè ìyẹn ò dáa káwọn àfáà náà ti fira wọn lẹ̀ láti dáhùn ní ohun tá àwọn àfáà tún náà rè ó fira wọn lẹ̀ láti dáhùn béèrè ẹ̀bá ń jòkó tẹ àwọn afáàtún náà ilé lárúbá ni àbí nílùú wa iná ẹ̀gbọ́n àfọmọba kọ́ọ̀lù lóòrèkóòrè lórí pé nínú tọ́lọ̀ bá sánú àtàlà fún wa lánàá gbọdọ̀ fáwọn èèyàn ni. ṣùgbọ́n wọn àfa àti ètò onísùn náà kò yẹ láàyè fún béèrè tọ́ba tún bí wọn lè pé ọ̀sáàgùn ẹ̀dá kan kí ni ẹ ó ti rújú mo rò pé báyìí ni wọn lè ní kò ní dáa fún ẹ. ẹ̀dá kò sáfà tó lẹ́nu sáfà gidi nu nígbà tó béèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ afọ́tún ní yóò gbàyà láyẹ̀ ẹ̀ rí pé irú ìyẹn kò bá wọn. tó dáwọn èèyàn béèrè yìí lọ wọn kò mọ wọn lára ètò mọ wọn lára mi àwọn ni àwa rí ni yóò jọ ńlá lórí tó ka kíni gbogbo wa ni kẹjọ àdébìtẹ lórí lójú báyìí báyìí wàhálà fi bẹ̀rẹ̀ mu torí kékeré tètè sí wọn títà ti mọ mánàbí ọ̀rọ̀ sọ́lá náà kọ́ máa béèrè ọ̀rọ̀ lọ́yẹ̀ títà mọ́ mọ́ àwọn àìmọ̀ tọ́jú síwájú lọ. ọlọ́run tún ṣe rọrùn fáwa láyé sí ni ọ̀nà tájú àbẹ́rẹ́ rọrùn à ń kọ́lù. wọ́n ti gbogbo nǹkan yóò ti rọrùn àwọn àwọn ẹni síwájú wọn ti béèrè béèrè gbogbo táwọn ọmọ náà táwọn ọmọ yóò gba táwọn tìràbù láyé jọ nínú padà arákùnrin kan làwọn aráàlú rẹ̀ gbé dìde ẹ̀rí wọ́n dábẹ́rẹ́ ìjọsí lọ́wọ́ lọ́mọdínà lọ́wọ́ abéèrè lọ́wọ́ àpáàgbà ní nǹkan kábàáyì kábàáyì tó ṣẹlẹ̀ babaláwáyà ìbéèrè rẹ̀ ilé nílẹ̀ o e ọ̀gbọ́n béèrè lójú ẹsẹ̀ ẹ̀wọ̀n wàhálà táwọn ẹsẹ̀ wọ́n ṣe fẹ́ẹ́ sì béèrè réèyàn ìwé ìjọ ní oṣù débẹ̀ kò sí mọ́tò ìjọ ní oṣù wa padà ìwé tó ti bẹ́ẹ̀ lẹ́yìn òní kámẹ́ béèrè béèrè dá béèrè ìjọ fún ọ̀sẹ̀ wàhálà kó tó délu Màdínà ó délu Màdínà ń bi alimami Malik ìmáàmù Darul Hijra rahimahullahu ta'ala ìmáàmù ń dáwọ àwọn míì ife ọlọ́wọ́ alámù parí àwọn míì dọ̀tara kò yí pé ọlọ́wọ́ alámù ti ń kọ́ lọ́wọ́ abẹ́ sọ́ dìbí inú ká ah, ìmọ̀mù ẹ̀ wá títí tí tí mo ti wá ni. ọwọ́ mi kan ti wá òmí ni pé tí ìbámọ̀ ṣe ní kí mo mọ̀ kí la fẹ́ lómi pé ìbéèrè tí ó sáǹfà ní ẹ̀rí ìtẹ́sí òṣàkóso ṣùgbọ́n àdìsí ká fẹ́ lómi lè wọ̀ ká ajá mọ́ béèrè dàkà mọ́ béèrè lórí pàdé wa nǹkan ńlá wọn kò iná mọ́ ahlaka lẹ́dínà ní kọ́bìlìkù alùpùlù fìdíìn ó wà níbi báyìí pé ọ̀kẹ́sìrọ̀ tó mọ̀ sáà ìhìn ìkọjá àlà ló pa àwọn ẹni ìsíwájú ó ti wájú àmì ọ̀pọ̀lọpọ̀ béèrè wọn ẹ̀kújá wọn béèrè wọn bá ṣàlàyé ní ìpè rárá o. Yorùbá ni ìbéèrè gbogbo ètò sáǹfà ní tó pa àwọn ẹrú ní ọ̀pọ̀lọpọ̀ béèrè àìfẹ́kẹ̀ẹ́ ṣe àwọn àdìsí ní fásitì bí ọmọ bàbá Israel tọ́lọ́ ní kẹ́sì nǹkan ọ̀ní ṣe ó máa yí lọ́nu ìbéèrè tí ó wúlò wọ́n tó bá rí tó ṣe láǹfààní láti béèrè ètò dàmí. náà bákan náà sábì fi ń sọ fún wa pé anna ahabal amali ilallah as-salatu fi waqtiha pé iṣẹ́ tó dáa jù tọ́lọ́ ní tẹ́sí jù òde kákérò lásìkò rẹ̀ kákérò lásìkò rẹ̀ ìfẹ́ tọ́lọ́ nífẹ̀ẹ́ ni ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ torí pé ìrun tí ó gbé kalẹ̀ ó fásitì sí ọlọ́run inú sọ̀lá àtàkánẹ̀tì alàlùmọ̀mìnì ilẹ̀ kìtàbà òkúta nǹkan méjì láàrin àyà ọlọ́run ìrun àti lọ́rọ̀ ẹ̀yẹ̀ fún mùsùlùmí àti kọ́ńtẹ́tọ́ ọ̀nà lórí mùsùlùmí bá ló ń nǹkan ti dọ̀rọ̀ yẹn yẹn làwọn àfa oníwùsùlù máa ń sọ pé nínú ẹtí abẹ́lé òjú oníkárikẹ́lì máa ti bá àbá ọlọ́run kọ́ ẹ ti ń bi àwẹ̀ ọlọ́ọ̀ni ọlọ́ọ̀lọ́ amúrú pé súnmú ẹgbẹ́gbà rẹ̀ ṣùgbọ́n kí ló sọ kùtìbà àlẹ́ ikú mùsùlùmí bá ti kọ́ bákan náà níbi hajj anúlọ ọ̀rọ̀ sọlọ́ ní inna Allaha kataba alaykum al-hajj kílẹ̀ tún mi ọlọ́run ṣe hajj lọ́rọ̀ ẹ̀rí ọlọ́run kọ hajj kọ́ ní pẹ̀lú àdékẹ́ ọlọ́run kẹ́ kọ́ lásán ní èlé mọ́ lọ àbọ̀mọ̀ nìyí o tọ́ba gbọ́ mi sẹ́yìn kọ́ lọ́run ló ń kọ nǹkan ó ti dìgírí ó ti dọ̀rọ̀ yẹn fún wa. anábìíní inna Allaha kataba alaykum al-hajj àtúntò ọlọ́run ṣe ájì lọ́rọ̀ ẹ̀yà ájì ọlọ́run sọ́nu ayé pé iná sọ̀lá takáàlì ti alàlùmọ̀mì yìí na kìtàbà irun àti ṣe lọ́rọ̀ ẹ̀yà àti kọ́ lọ́rọ̀ ẹ̀yà fọ́mọ ẹ̀dá tó jẹ́ mú mi ní kébèrè ń kọ́jà mọ́ kọ́rọ̀ ẹ̀ ló jẹ́ mú bọ̀tọ̀ ọlọ́kọ̀ pé mú ní bí àlàyé ò láti lórí eléyìí àti kọ́kọ́ra ọlọ́la ṣe irun lọ́rùn èèyàn lórí mòmìnì èyí wá tó bẹ́ẹ̀ àti kèfèrí. torí ó yẹ kó jẹ́ mùsùlùmí mùsùlùmí ló yẹ kó jẹ́. àyà ọ̀rọ̀ yẹn ni fún kèfèrí náà ìyẹn ló fi jìyà tó bá dọ̀rùn láì ṣeun. tó bá wọn náà tó bá tètè máa sọ alákàkún fi sakọ̀ kí ló bá tẹ̀yìn wọn náà ìtọ́sọ̀rọ̀ ìpè kọ́ọ́lù táwọn ọkùnrin sọ̀ndín àwọn òtí ọ̀rọ̀ yẹn ni fún kèfèrí ṣùgbọ́n táyà ń sọ ni pé àti lọ́rọ̀ ẹ̀yẹ̀ fún mi torí pé kèfèrí yẹn tó bá kí lórí kúfúrú tó wà ọlọ́run ní dégé ní onígbà pọ̀ gbọ́dọ̀ ju mòmí nínú. ìláyà ń sọ mi ọ̀rọ̀ yẹn ni fún mòmí ní àkọ́kọ́ ni ọ̀rọ̀ yẹn wá ní sẹ́yìn òsè nígbà tó wù ní mọ̀ òkúta tá a ti dé ni tá a fa àsìkò ìdìbò ọ̀rọ̀ yẹn tó ní àsìkò ni ọlọ́wà tààlà ó sì fẹ́ràn kí a sọ àsìkò oró púpọ̀ ká má fi palẹ̀. bákan náà túmọ̀ bí ìrìnlùwà nìdẹ́ yìí nínú nǹkan tó tún jẹ́ ìtọ́lọ̀ nífẹ̀ẹ́ sí òun náà ní ká ṣe dáadáa sí àwọn òbí ẹni ká ṣe dáadáa sí wọn ní gbogbo ọ̀nà téèyàn fi ṣe dáadáa. àwọn là gbọ́dọ̀ nífẹ̀ẹ́ sí jùlọ nínú àwọn ẹ̀dá lẹ́yìn ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀. kọ́nà bá fẹ́ tó dáadáa sáábì fáwọn ẹ̀dá orí òbí ló ti gbé. ọlọ́run àtàlá àtàlá oríwá kọjọ ọ̀rọ̀ bùkà àlàáfà àbúdú ìlà ìyá. ọlọ́run ti ṣe lófin pé ọ̀ gbọ́dọ̀ sí kẹ́kẹ́ àyàfọ́lọ́. wàbílù wá lè bẹ́ẹ̀ ní ìfàànà àwọn òbí méjèèjì dáadáa dọ́rin ẹ̀yẹ kọ́ ṣe fún un. sábà ní ká sí lọ́wọ́ ọlọ́la gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ní jùlọ. ẹni tó mẹ́sìn ọlọ́run wá fún akọ́ àlejò torí kó ti wà ní ọ̀rọ̀ àlejò pé láyé òmìnira kan yóò ìdójú gbàgbọ́ حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين àyàfi ìgbà tó jẹ́ pé yóò nífẹ̀ẹ́ mi ju bàbá rẹ̀ lọ bàbá tí ju bàbá rẹ̀ lọ ju tíní náà lọ ju ìyá rẹ̀ náà lọ ju ọmọ rẹ̀ lọ àti gbogbo èèyàn àìpé lẹ́yìn ìfẹ́ ọlọ́run èwo ló tẹ̀lé jama ìfẹ́ àmẹ́lò àlùkò yàtọ̀ ńlá ìfọwọ́sọ nínú àwọn ẹ̀dá làwọn òbí wa méjèèjì o. àwọ̀rọ̀ ṣe dáadáa tó o. afáàdà tó kíyèsí àyà pé ọ̀rọ̀ tàfíìsì tọ́lọ̀ nǹkan kan pé àgọ́rọ̀ sí kẹ́rin jẹ́ èèyàn lọ kí ló fi lè jẹun ọ̀rọ̀ òbí àyíká ni. ẹ̀ tó kọ́ láyé mi tó tó jọba yìí ọlọ́ni wa abúdó lọ́ha ọlọ́ni kẹ́ríkẹ́ máa ti ó wàlá tó ṣìrí kò bí iṣẹ́ ìhà ẹ̀ gbọ́dọ̀ sẹ́wọ́ sí ọlọ́ kí ló lẹ́yìn wàbí lè wá lè dé ìfà rẹ̀. wọ́n kálí bá wọn pàtàkì ìtẹ̀lóbi òun náà ní níwálé ìtàkùn ìgbà. tuntun wá tún Lukman gbá tún Lukman ṣe wá àti fọ́mọ rẹ̀ lórí ọ̀rọ̀ tàfíì. kí ló sọ? oníyà àbùnẹ́yà látúnṣe lè tẹ̀lé láà ilé ọmọ ìmọ̀ tẹ̀bọ̀ tọ́lọ́wọ́ iná ṣíríkà tàbí olómìnira àbúyìn. àbòsí ńláńlá tí ò sábòsí tó tó òdìgẹ́ ìmọ̀ ẹ̀sẹ̀ bọ̀. ni our final wá fẹ́yìn ìsán ìwà àlìdẹ́ náà ní ọ̀rọ̀ òbí iná àkọọ́lẹ̀ tọ́lọ́tọ́ lóòótọ́ lọ pa ìfẹ́ àti ẹ rí i pé ìfẹ́ dáadáa ń tẹ̀ lọ́rọ̀ tàbí káfí mọ lọ́rọ̀ ẹnu ọlọ́ni ìmọ̀ ẹ̀yẹ́bùlù gánà ìdá tó bá dàgbà fọ́dọ̀ rẹ àdúgbò ìkànnù àwòkìlá àhúmọ̀ àbáwọn méjèèjì fàlà àtẹ́kọ̀ọ́ láwùmọ̀ òfin mọ́tò sọ sí wọn wọ́n kọ́ sí wọn wọ́n dákun wọn aláàtẹ̀lẹ̀ àhárìhùmọ̀ wọ́n wọn. wàkùn láwùmọ̀ kọ́wọ́lá ń kẹrí mọ̀ sọ̀rọ̀ àkọlé sí wọn. wọ́n jágbe mọ́ wọn wọ́n ṣe pẹ̀lẹ́ wọn. ẹlẹ́wọ̀n ni àá èyí tó wá ṣe pẹ̀lú bí rẹ̀ bẹ́ẹ̀ ni yẹn ṣe pẹ̀lú bí rẹ̀. orí ẹ̀yẹ tó ń kú ẹnikẹ́ni pé kò ní dáa fún yẹ tó lè wá ní kò ní dáa fún yẹ àtẹ̀ náà nínú ẹ̀sìn ta ló ṣe pẹ̀lẹ́ o. mo ṣèwà náà nǹkan tó bá náà àwọn ọmọ ilé ìṣẹ́gbẹ́ bí bí ń dáta láàrin ara wọn ni àgàgà àwọn ọmọ ọ̀dọ́ kájọ ilé ìjà fún yẹ láwọn ń ṣeré nìyẹn orí ti bú tiẹ̀ padà olóṣì ní ẹ̀ ní wọ́n fi ń ṣeré rẹ̀ wọ́n bu wọn wọ́n ti pélé wọn wọ́n jagun wọn sọ̀rọ̀ àpọ́nlé fún wọn wọ́n fi lè láwùmọ̀ ẹ̀jà náà àbóṣe mi nà ráàmà. rẹ yẹ àánú lẹ̀ fún rẹra rẹ lẹ̀ fún ọkọ rọbì rẹ hàmù kàmà rọbà yá ni sọfì rọ ọlọ́run bá mi kẹ́wọ́n gẹ́gẹ́ báwọn náà ṣe tẹ́mi ń kékeré nínú àwọn ojúṣe tó kéèyàn ti sí wọn kéèyàn ti dáadáa sí wọn dáadáa yìí nígbà wo nígbà tó wà láyé wà bá àdàmọ́ òtìṣe mọ́ ọ̀gá bá kú bọ́ọ̀lù yóò ṣe máa dúró akúsán bìdùn á ìlàhùmá ṣé máa ṣàdúrà fún wọn ìtọ́ba súnà mú ọ ní o wọn ṣe àdúrà ọdọọdún àdúrà apẹran àyíyójú ẹ̀yìn òkú padà ìgbésẹ̀ yìí o ìtọ́ba súnà mú tí ò la wàhálà lọ bákan náà wà sọ́dà tọ̀tọ̀láhùmá kí ẹ máa ṣe sàárà fún ibi tó tọ́ níbi tó yẹ bákan náà kéèyàn máa ṣe síláàbù àálìwò dìhìmọ̀ àwọn olólùfẹ́ wọn nígbà pé wà láyé náà ń ṣe dáadáa tí kéèyàn tó kọ̀ntínú dáadáa yẹn sí wọn. ẹ̀rí bàbá mi ṣe dáadáa tọ́lẹ̀ rẹ̀ ọmọ nǹkan ní nǹkan àbínú tó lórí kó máa lò ọ̀rẹ́ òní kẹ́kẹ́kọ́ láti gbàgbà tó wá kú lájọ́ wa wọn náà máa lò lẹ́yìn àwọn ọmọ gbàjáde àbá ti kú o bẹ́ẹ̀ kó ti bóyá ti bò ó pátápátá ń gbà àbí nǹkan mi ìtòjọ bẹ́ẹ̀ nínú dáadáa ní káfíńsì dáadáa tọ́lẹ̀ bàbá ẹni ọ̀rẹ́ ìyá ẹni yóò tó wà ní hadithi Abdullahi bin Umar jala anihuma wọn ni Abdullahi bin Umar wọn ṣe dáadáa sí àwọn ọ̀rẹ́ Umar bin Khattab lẹ́yìn ikú Umar àwọn wá bí kí ló tó ń ṣe dáadáa báwọn ọ̀rẹ́ àbá rẹ̀ báyìí àbá rẹ̀ ọ̀rẹ́ wọn tó lọ sí wọn lé kí ló dé ó ní gbogbo tánàbí sọ pé ní inna min abaril albir nínú tó dáa jù ní dáadáa téèyàn máa ń ṣe àyẹ́sìlá rọ́jòl àdàwùdé àbí kéèyàn máa ro àwọn ọ̀rẹ́ bàbá rẹ̀ pọ̀ nígbà tá a wà lò sí mọ́ nínú dáadáa ni. ẹ̀rí iṣẹ́ tọ́lọ́ bá nífẹ̀ẹ́ òun náà ní kí a ti dáadáa tóbi ẹni káàkiri dáadáa tó bí ẹni kí ni ìdájọ́ rẹ̀ jẹ́ mọ́ ẹ́ wá kí kò ní àbí àyọ̀ káwá kírun lẹ́fílà ẹ̀yìn irun dúrí ńkọ́ kí ni ìdájọ́ rẹ̀ ẹ́ musa lásìkò tó fẹ́ kírun àsìkò kẹ́nà bàbá rẹ̀ nídìí ẹ̀ láti bá wọn ra nǹkan ewu láti lu eye yìí. mẹ́fìlà lẹ́yìn irun zúrì fẹ́. àbá sọ wa ọ̀rẹ́ náà wá ṣe lásìkò àdúgbẹ́yẹ mẹ́fìlà lóde tí wọ́n tẹ̀ lásìkò kẹ́nà. alùpàá àti bàbá bí wàá máa fi ẹ̀dá sọ̀rọ̀ bí. yíyá àdúgbò àgbàdo àtọ́jú kó náà ní tó lọ́la ni. tó jẹ́ jihadu yìí fabric kìfáyà ni tóbi ẹni sì ní ti ẹni èwo là á ṣe. àtẹlẹmù abdulbadi fagbo àyìnbó bá rí iye sí. irú padà arákùnrin kan ó wá bá nínú àtọ́lá nígbà tó bẹ́ẹ̀ lógún lọ́nà ti múra ogun. alẹ́bi ní àháyò wa ni dá ṣé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ń tẹ̀lé lọ́wọ́ láyé ó ní bẹ́ẹ̀ ni anábì ní fi hímọ́ ọ̀jáde lọ́ fi jáde lára tó kálíbà mọ́ wọn ká ṣe dáadáa sí òbí ẹni ọ̀rọ̀ lórí ẹ̀ lọ́dún ní pàtàkì náà ni pé ká mójútó àárín yìí. bákan náà túmọ̀ ní jihad fi sabilillah inú táwọn ẹni tó sọ́nù hadithi pé tó lọ́la òun náà ká jagun tó dúró lẹ́ẹ̀tọ́ lọ́wọ́. káàdì àtọ́jọ́ ọ̀nà àtọ́lọ́ ìjagun sábàdà jihad olèmú kìtàlù sí ìjagun sẹ́yìn àátúngbé nǹkan ìjàdá ní tálóyá tí àwọn kọ̀ǹdíṣẹ̀ bá pé tálóyá ìjẹ̀sí yá tí àwọn kọ̀ǹdíṣẹ̀ bá pé àádìyẹ àlọ́ jagun sáà sì wà lára kọ̀ǹdíṣẹ̀ káwà lábẹ́ olórí.

àyè tọ́lọ́ bá sọ́nà àtàrà ti sọ̀rọ̀ aljihad nínú alukur'an wọn kàn kádé lẹ́yìn kání òsì mọ́ àtẹ̀jù náà bá tẹ̀ tó àtẹ̀ tó nù kò sí tó ń yẹ jẹ akẹ́kọ̀ọ́ ní ọgbẹ́ ní nìkan lórí ẹ̀sìn olé tó bá ń ọlọ́run tó lórí ẹ̀dín tó tó lórí ìjà tí gbogbo kọ̀ǹdíṣàn jihad bá dé òde o èyí ó dìde ọlọ́run ní ìrún àlàkùn ìdàkiri alákùn ìfírù fi tẹ̀mí ilé láìpẹ́ àkọ́lùkù ìlànà àbù. kiri ìṣe ìjọba lórí ẹtí àgẹ́ lọ jagun lẹ́sìn ìdí mọ́nítẹ̀ ní jáde. jihadu wa o tí kọ́ndíṣẹ̀ bá pé àǹtẹ́lẹ̀ òsì máa fi ètò nù ẹ̀ tó wá tún ṣe àfẹ́jù àwọn olóògbé àfẹ́jù àti tó ṣe jihadi àti èdè jihadi ń pààyàn lọ́rẹ̀ ni wọ́n ní jihadi làwọn ṣe wọ́n ló lórí wọn ló lórí wọ́n jẹ́ àwọn tó pa mùsùlùmí gan pápá tó gba àwọn eléyìí tí kò bá mu ni nínú ẹ̀sìn ni tí wọ́n wọ́n ń ṣe. bákan náà àdéhùn jẹ́ pé a pé ní anel amal lẹ́yìn sáà ti fi ìdárajá pè wá ìdá sí ìfìlà àbọ̀lẹ́yà àwọn iṣẹ́ ìjọsìn tá à ṣe wọn wà nípò kan náà nínú ẹ̀sìn yìí jọra wọn lọ. وإنما تتفاوت حسب تكريبها من الله تعالى ونفعها ومصلحتها àwọn ẹgbẹ́ tá à ẹ̀sìn jura wọn lọ nípò ní láàdá lóbi wọn bí wọ́n ti súnyàn mọ́lọ́ sí àwọn jura wọn lọ nítorí súnyàn mọ́lọ́ tó láǹfààní púpọ̀ ó ní kama kírun wa bákan náà adìl àmàlà tẹ́fù dúlú a ní iṣẹ́ ìdókòwò kó máa lọ́lá ni pé ipò tó wà lọ́dọ̀ ọlọ́run bọ́lọ̀ ń ṣe nífẹ̀ẹ́ rẹ̀ sí bọ́lọ̀ ń ṣe nífẹ̀ẹ́ rẹ̀ sí ìdọ́dàlù. bákan nínú tá a tó rí kọ́ òyìn tá a kò bá di sùhán alìlẹ̀ ìlì nìbàdì àtúbà kàmà káfà tó ìdìjáàrú wà ní ayé bá sí nílẹ̀ ọ̀sán. a ní gbàmí àwọn fi ìbéèrè ilẹ̀ sábà fẹ́ kó fókì ẹni tá ń tẹ̀lé àti abẹ́rẹ́ dàmú rẹ̀ ẹ̀rin ọ̀kọ́ ní sáà ẹ̀lọ́mọ oníbèrè bíi márùn-ún. nígbà tó ẹ̀dùn ọmọ ẹ̀ta àwádá ẹ̀jẹ̀ ìṣẹ̀ yókù di kíni di kíni díjọ́ mi ìjọmọ̀gbọ́n tó bá ẹ̀dùn ọyọ tó ẹni títí sọ̀rọ̀ báyìí látẹ̀kẹ̀ ẹja fi yókù lẹ̀. ìyẹn ní Abdullahi bin Mas'ud ṣe. náà ìyẹn ni abdullahi bin Mas'ud ṣe tó ní tí n bá sàlékún ìbéèrè yìí wọn bá lẹ́jọ́ dàmí náà ṣùgbọ́n mo lè kí ni ìdàsílẹ̀ lórí mẹ́ta bóyá sọ̀rọ̀ bí di ìjọ mi eléyìí náà nínú ẹ̀kọ́ náà tó mi ìyẹn mo ti tó ṣe ń gbà mí bóyá ó lè tẹ̀lé ni bóyá ní ti fẹ́ sùn bóyá àsìkò tó mo béèrè yìí. ọkọ lórí ní bí aago mẹ́wàá alẹ́ a ní ìsáàtù mo níbèrè mẹ́jọ dáàbì sáàmù ní ìgbà tó ń dáhùn sẹ́tún ọdún ẹlẹ́gbẹ́ mẹ́rin mẹ́jọ bá àgbẹ̀yẹ kúkúkú fún mi ṣùgbọ́n ìkẹlẹ̀ nínú ìgbà tó ń sẹ́tún ó di bí fifty minutes ọyẹ kí wọ́n náà máa ṣe yìí bá yẹ ṣe yìí fi omi yìí o ìjọ mi ní ẹ̀kọ́ yẹn máa situation nígbà míì láti fi béèrè béèrè. bákan náà nínú tí atúnikọ́nu àdìsí ni ìsìbátu sífàtì mahabbati lillahi ta'ala ìsìbá sáyẹn ní ìkóbìjàlá rẹ̀. ìròyìn kọ́lọ́ máa nífẹ̀ẹ́ nǹkan orí ẹnu àdìsí kọ́lọ́ máa nífẹ̀ẹ́ àfi ìròyìn alimahabba ìnífẹ̀ẹ́ nǹkan àfi ìròyìn ọlọ́run. lókè rí wá nínú àdìsí jantere wá nínú alukur'an inna Allah yuhibbu tawwabina wa yuhibbu mutatahhirin wa yuhibbu mutatahhirin ọlọ́mọ nífẹ̀ẹ́ ìgbọ́bọ́ nífẹ̀ẹ́ tẹ̀ fún mọ́ni bí bí ọlọ́run bá ṣe fẹ́ kó nífẹ̀ẹ́ rẹ̀ lẹ́nu. ẹ̀rí bákan náà nínú àwọn àǹfààní tó wá ń bí wọn ni pé àwọn ìbéèrè sádẹ́bí béèrè nípa iṣẹ́ wo ló lọ́lá jù wọ́n ní oríṣiríṣi ẹlòmíì náà béèrè pé iṣẹ́ wo ló lọ́lá jù tó ní sádẹ́bí fi dá lóhùn kí ló ti béèrè yàtọ̀ ẹ̀rí pé tí ó fi dájú mọ̀síwìdì lóhùn bí pé èrò ni ẹ̀rí rí wáyà mi tó fi nǹkan mi dá wọn lóhùn wọ́n ní àdúgbò sọ́lá àmọ́ wo máa yò ní láti bẹ̀rẹ̀ wọ̀ kọ́ wàyẹ́ pẹ̀lú lè há lè fáìlì àmọ́ wo ìtúwẹ́sẹ̀ àbí kó wo ìṣesí ẹni tí ń béèrè béèrè lọ́wọ́ ẹ̀fá ilé ìlú ẹ̀kí kan pè ní sákèsì kápẹ́ títí ń kírun dáadáa tẹ́lẹ̀ tó dá yóò pè nǹkan pa eléyìí lọ́lọ́lá jù. sọ́dọ̀ ẹ̀ bá wọn àdìsí ní àtàwọn àdìsí wọn ta fara hàn níbi ni tó lọ́lá jù ní fún ibùdó mọ̀sódì ṣùgbọ́n ní àdìsí mi nǹkan mi ló ní lájú ẹni kò ta fara wọn àdáni àwọn òṣèṣì àwọn òṣèṣì ètò da fáyẹn nìyí kẹ́ máa ṣe rè àbí tẹ̀lé ara wọn tí wọn sí ìsinlọ rárá àbí wọ́n yàrá wọn kẹfẹ́ rí kí lákọ̀ wọ́n pè wọ́n sí tàfíì akọ̀kọ̀ ẹ̀kọ́ wọlé Islam ọba mú tọ́pìkì kan nínú Islam ọba ń tírìtì ẹ̀ tó dájú báyìí nìkan wọ́n pè wọ́n sí inú Islam tó bá wọnú ìsìláàmù tán ẹ máa bẹ̀rẹ̀ ìpìlẹ̀ ẹ̀yà àbáyé ká máa tọ̀rọ̀ áìdọ̀ fómìnrin nà fọ́rọ́ kí ẹ mọ wí áìdọ̀ tó o lè dín sí àádọ́ mọ́yàn lọ báyìí báyìí báyìí tó bá dé báyìí kí lákọ̀ọ́kọ́ sọ fún ẹni bẹ́ẹ̀ kọ́kọ́ gba ìsìláàmù náà nítorí dájú fóun lọ ani ilé nínú hikima taari kọlọdọ alẹ wa sallam ẹrẹ nínú hikima mi nítorí ẹlẹ́tì máa rí eléèlúlájú eléèlúlájú ní àwọn ààyè kọ̀ọ̀kan náà. wọ́n ní fàínàlì kúlì ìnsán amọ́lá ń yẹ́sùlò làwọn wàlá yánjà ìlà bẹ̀. wọ́n ní ẹnì kọ̀ọ̀kan ó níṣẹ́ tó sáǹfààní fún. tó yẹ pé ní tó bá tọ́ ní òfin rọ́nà ọ̀la fàyàmbà bíi tàwùjí ìhù ilé òun ẹ̀ka pàkíyèsí rẹ̀ sí. àsìkò kọ̀ọ̀kan náà ló ní ìkàtọ̀ ẹ̀ka ní kéèyàn ṣe mẹ́ẹ̀ fàyínà takunu sọ́dákọ́ afdọ́lù nìgẹ́ríà ìgbàgbàlẹ̀ ní sọ́dákọ́ ló ń ládájú kọ́mọ gbàgbé monday thursday lọ kàwáàtì lè mọ̀já àti wàlhájà iṣẹ́ olóńlájú ládájú ṣe sọ́dákọ́ ni ẹni ká iṣẹ́ àsìkò àlùmọ̀já àtìyàn mú báwọn yòró jẹjẹ. báwa fẹ́ ṣe wá àti gbà ìtò ẹ̀ka mọ́ lọ́lọ́lájú láwọn ẹṣẹ́ olóore ní kíní ẹ̀wọ̀n sọ́dákọ́ tẹ̀mí ń pa àwọn èèyàn ṣé ká mọ́ káwọn ìbáyé wọlé tọ́jú lọ́la káwọn ìsìláyà lọ́la gbogbo ẹ̀ ló lọ́la ṣùgbọ́n àwọn ti tó jẹ́ pé ah ebi ń degini ebi ń pa àwọn èèyàn àlùfáà yẹn ti rí jẹ sẹ́rí mu tó sọ ilé yòówù ẹgbà ẹ̀ báyìí gbogbo náà lọ́fẹ̀ẹ́ ló lọ sọ́dà pẹ̀lú ẹ̀mọ́ ti lọ lọ́dọ̀ tó ká ẹ̀mọ́ degini ìgbà yẹn tó mọ́ndé tọ́sẹ̀ tó tún dà lọ́dọ̀ tó tọ́lá jẹ́ pé ẹni tí ó ṣe wá sínú àbí tí ó dáhùn fásitì wá gbà mọ ìṣesí wọ́n ní wàtárátà yakunu tọ́lábùlẹ̀ ẹni ìṣẹ́rí àǹfà á lèlè hájà tẹ̀lé yìí wọ́n ní sọ́kùn kárí kéèyàn lọ kọ́mẹ́ẹ̀tì ló lọ́la nígbà wo nígbà tó bí dí abá fọ́n ká táàrà afá fún ọ láwùjọ ẹ̀rọ kò iṣẹ́ òlúra jọ á wọ́n lọ kọ́mẹ́ẹ̀tì ah, ẹ̀rí wàkàbáńkà wà máa ìfìlíọ́mù wà lẹ́yìn lá wọ́n ní bẹ́ẹ̀ làwọn iṣẹ́ tá a máa ń ṣe níṣẹ́ ìjọsìn lóòjọ́ kan fàtà àtúnyàkúrò lè sèjì fáwọn àdúrà áwòlá mílẹ̀ kìráà àdùkùkọ́ ọ̀yẹ́ pé kọ́mọtọ́rọ̀ sí ìdùkọ́rù ló ń láì dùkọ́ nínú kọ́dé kẹrẹ́ àbúyọ̀ nǹka àlùkùrọ̀ àdàbọ̀ nka nínú àlẹ́. pàtàkì ọkùnrin takolo sọlá ìgbà bí olùyẹ pé kíni ìrún ni gbogbo àwọn nǹkan yìí la wa ya ni ibi làwọn tó ń parọ́ àbí fẹ̀ẹ́nu tó gbé fẹ̀ẹ́nu kalẹ̀ tó sì kọ́mọ̀ láàrin wọn tó fẹ́ dàbí hadith ibi tó ti ní ìran tó ń parí láti rí ìfẹ́nu ó ti tú kí ni wọ́n sọ ìran àkípọ̀ tí jọ náà lójú ẹgbẹ́ tí ó jọ náà lójú ọlọ́run láìkẹ́ nu àbíbi wa ní kásìlò lásìkò lọ́lọ́run lójú mi ẹ̀dá kùtà ti ń parọ́ mọ́ ẹ̀mí yé sọ̀hánàlá ayé tí wò lòlò ní sódì kejì ìran àkíkọ̀ níjọ ọlọ́run ti yọ pé ó jọ lójú ó nífẹ̀ẹ́ rẹ̀ ní ẹ ayọ́kọ̀ ẹ̀ náà fẹ́ pé àhábù sọ̀lá ti ń dàlá yìí tá a fi kíní àjàmọ́ rẹ̀ pọ̀ lọ́lọ́ nífẹ̀ẹ́ sí jùlọ ọ̀rọ̀ burúkú ni ṣètọ́ọ̀nù ló gbé sí wọn lẹ́mìí ọ̀rọ̀ ṣètọ́ọ̀nù gbé kẹkẹ sẹ́mi sí ìyẹ̀pẹ̀ lẹ́mìí ó sì fẹ́ ká àbí torí pé bí adé ń gba ọ̀rọ̀ nínú ẹ̀sìn tó jẹ́ ọ̀rọ̀ tó mẹ́rin ń gba ọ̀rọ̀ bí ti ṣe tọ́nu gbàgbà tìrì mọ́ fọ́kadì ọlọ́ni wa iná ṣẹ̀yà pé láyò fún ọ̀nà bá lò ilà àbí ilà òlìyá ìhìmìlì ìjáde ní òkun afọ ṣètọ́nù àmọ́ mú ọ̀rọ̀ wá fáwọn èèyàn tẹ̀ láti lè mọ fi kákẹ́yìn ọlọ́sọ̀rọ̀ pé ṣẹ̀yà sínú lè ìfowàdìjẹ́ni àwọn ọmọlẹ́yìn èṣù nínú èèyàn ní àtàlùjẹ̀nú yóò ṣì ìbáàdó ilà àbáàdì sòkòrò fàlùkọ́ gùrù rọ̀ wọ́n mú ọ̀rọ̀ tí ó dùn tí wọ́n pọn wọ́n sì máa gbé láàrin ara wọn láti fi sàyìn jẹ. lọ́wọ́ ọ̀rọ̀ tá a sọ ìgbéyàwó akíkọ̀ níjọ lọ́nà ojú ṣé kò mí nìkan náà ti sọ. ìwáyà yìí débò oníbàdàn odébò odòyò odélọ́rí odábẹ́kúta odélẹ́bù gbogbo lẹ́yìn òbá bóyá àgbédè bí ìgẹ́dẹ̀ ní bóyá ẹlẹ́dẹ̀ kẹ́ bí ó ṣe ni ó dà ní tiwọn náà yóò wá ká ju rìwáyà tó lákọọ́lẹ̀ gẹ̀lẹ́ owó ti lákọọ́lẹ̀ níbo ló ti wá fẹ́ ká pé ìrìn àkíkọ̀ ní ìjọba lójú ó ká lẹ́yìn òbá ni pé ó tẹ̀sí wá fẹ́ dòwe bóyá wá ní ìrìn àkíkọ̀ ń ṣe àyè ó bá ẹ̀ tó rí irọ́ irọ́ sì ni ẹlòmíràn àwọn ìjànú pọ̀ ẹ̀rí ìwáyà ṣètọ́ni tí o tí ó rinlẹ̀ lọ́dọ̀ àdẹ́sì náà ni pé ahabul amal ilọ̀lá ọ̀sọ̀lá ṣùwàṣìhà kákìrún lásìkò rẹ̀ ìtọ́lọ nífẹ̀ẹ́ sí tí kálukú náà gbìyànjú kákìrún wa lásìkò ká má fún ra rẹ̀ tí ẹ bá fún ra rẹ̀ alladhina hum an salati sahun ìyàkó máa bá wọn kírunkírun àwọn owó ọdẹ tó wọn fìrùn wọn ráre káwọn fìrùn ráre àmì ìfẹ́ là ń ṣe à ń ṣe mítìnì lọ́wọ́ ni àti oríṣiríṣi ìlànà kálukú máa sábà bẹ̀. àwọn àfáàdó tó a máa bọ́n mẹ́rin wá kí ẹ fẹ́ rí ẹni tọ́lọ́ làwọn ṣe wọn lè ní làlúrí ni ǹjẹ́ kí ni làlúrí ẹ̀sẹ̀ mọ́ lùdí ìjẹ́ ìṣe gan kò lákọ́ọ́lẹ̀ ìtòlákọ́ọ́lẹ̀ gan làlúrí ògbọ́dọ̀ bá ikẹ́ lẹ́ẹ̀sìn náà kámi pé mọ́lúdì tẹ́lẹ̀ ń ṣe abẹ́wà lóde ẹ̀wà ńlá lórí ni ẹ ṣe wòlímọ̀ láti ìgbà tó ti bẹ̀rẹ̀ ó lè yìí mọ́lúdì kan tó ti kéde ẹ̀kọ́ parí ẹ̀ subhanallah torí òbí àti àwọn tó máa bá ṣe lákẹ́dẹ́ ẹ̀kọ́ náà túnbẹ̀ náà ká àwọn ayẹyẹ ó yẹ ká máa kíyèsí pé ibi tá a ní kọ́ máa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn fáà tí mo rẹ̀ sí àwọn abí láti kiri látàgbọ́n mẹ́wàá àárọ̀ bíi agbọ́mẹ́bàálẹ́ àìlójijé ilé ìpínlẹ̀ ti wípé àdírẹ́sì àpá àti ọmọ ọmọ tọ́dọ̀ rẹ̀ ẹ̀rí tọ́ba tó wá sọ fún ẹnu lóṣù sọ́dá gidi ẹ wá rò pé ẹnìkan tó mọ lọ́wọ́ àbí tọ́lọ́ lọ́wọ́ kúlà ń ṣe yìí ìgbà tó ẹ̀ bá lọ ẹ̀yìn lẹ́nu ẹ̀jẹ̀ kẹ́ni tó ló lọ ara ẹni tó tọ́ nu wọn pé ìtọ́nà ń ṣe yìí gan ìṣẹ̀rí à ẹni tó àbí òun lábi tó ti ṣe wá àti kẹ́nìkan pè òun lásìkò

láì ní kíni ẹgbẹ́ tí ó parí èyí ètò ìṣẹ̀ríà o ìfẹ́ lónìí kọ́lọ́kọ́ làwọn abẹ́ وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه Thank you.